àwọn tó jí àáfàá kí wá gbé nílọrin yarí wọ́n ní mílíọ̀nù mẹ́rin kéré fáwọn gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ àdúrà ló kù tí àwọn mọ̀lẹ́bí ọ̀gá iléèwé aládàáni kan àáfàá gíwá tí wọ́n jí gbé lágbègbè wára níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ìlọrin lópin ọ̀sẹ̀ tó kọjá ń gbà báyìí pé kọ́lọ́run kó sí àwọn ajínigbé náà nínú kí wọ́n lè wo àwọn ṣe pẹ̀lú owó tùlùtùlù tí wọ́n láwọn fẹ́ gbà kí wọ́n tó lè tú ọkùnrin náà sílẹ̀ níṣẹ́ làwọn ajínigbé ọ̀hún yarí pé àwọn kò lè gba mílíọ̀nù mẹ́rin tí mọ̀lẹ́bí àáfàá náà fẹ́ san gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ wọ́n ní bí wọn kò bá pèsè mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà àjẹ́ pé wọn kò fẹ́ rí èèyàn wọn ọ̀hún gbà ni nítorí kò ní kúrò lákàtà wọn bí owó náà kò bá pé pérépéré aláròyé gbọ́ pé ọjọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá yìí ni wọ́n jí àáfàá àgíwá gbé lágbègbè wárá nílùú Ìlọrin lẹ́yìn tí wọ́n jí i gbé tán ni wọ́n pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà ọ̀kan lára àwọn olórí agbègbè náà tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ alhaji abdulkadir onílé sọ pé lóòótọ́ ni àwọn ajínigbé jí àáfà àgíwá gbé tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà ṣùgbọ́n gbogbo àdúgbò gbìyànjú wọ́n gbìyànjú agbára wọn láti ṣa mílíọ̀nù mẹ́rin jọ àwọn ajínigbé náà kọ owó ọ̀hún sílẹ̀ ó tẹ̀síwájú pé ìdúnàádúrà ṣì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni gíwá sì ń bẹ lákàtà àwọn ajínigbé títí di bá a ṣe ń sọ yìí alhaji abdulkadir ní nǹkan ẹyọ kan táwọn ń ṣe báyìí ní gbígba àdúrà kíkankíkan kí gíwá lè darí wálé láyọ̀ àti àlàáfíà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara náà fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wọ́n ní gbogbo àwọn ẹ̀sùn ìjínigbé yìí làwọn yóò yanjú láìpẹ́ rárá ibrahim alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.